كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحارا بمعاهد الإثم كان هدانا قبل الكتائب يفتح الأمطار لن تنس أمريكا ولا أذنابها ضحكاتنا والبرج يقذف نارا كنا نقاسم للسيوف صدورنا لم نخش يوما غاشما جبارا لم نخش طاغوتا يحاربنا ولو نصب المنايا حولنا أدوارا كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحارا ندعو جهارا وغوصنا يا رب فوق كفنا نرجو ثوابك مغنما وجوارا كنا نرى الأصنام من ذهب سنهزمها ونهزم فوقها الكفار لو كان خير المسلمين لهزمها نحمده ونستعينه ونستعينه بالله من شرور أنفسنا والسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أمركم ومريه أبوك ما هو مريه سبحانه وتعالى إن أدني أنا كواني نوريهم با إنه جمال الآخر إن رأي أكاري أتتشيه إذن أدنه له أتكينا أنتم مريه صلى الله عليه وآله وسلم نجي له مكة له مدينة ana sare rani anyi ihimba inuhu ni nlai 2013 only we see we onem ini every saturday ani mori alawo kata kaya me ini osanana bikaka inshallah ta'ala na madin aga okoro iwu mori kumuri ona iso ma ikaya me despite carrying cost wọn ò kógbó àbá ìyàtọ náà ìyàtọ lónìí ní ọmọ ọdọ láti níbàdà wọn ò kógbó yà àti fòmórì kan ismi ìkásù náà ni ọ̀nàwọ̀lẹ̀ tarbiyya tó tarbiyya yìí wọn ò kógbó tarbiyya náà ọba kó ìwọ ọgbọ bó ṣe ìwọ lónìí wọn ṣe èyí. inshallah ta'ala àtàyè Ewé tu inú ọmọ ni wà á ká ní ní page uh, page fifty page fifty two kọ́ ẹ e, page fifty five wọ́n ní page fifty five ìwúrẹ́ yìí máa dá ìkẹrẹ yé mọ̀mínà tó sọ ọ́ di kọ́ rẹ́lẹ́mú tárí bí ẹ̀ náà sì yìí sọ ọ́ ọ ma ya tụ daika ere ọnụ nke na-akwụrụ ya n'anya tọ dure ka onye ma sha ọwa en mmemme masawar kuje ne ekwuru omori ire so ekpere rara ne ije ne ekonye buru enwu asaha ma ije na-akwụ jọmpa ya bee ne enwu buru rere ma o mere na tụsọ dịkọ enyi m ezikije ne mebiri buru ebe na-eka

anabi herod ka anyị na naman mawa enewe enye omori dọkị afọrọ rọjọlọwụ anha anami ijiela ebe ihere dai ka isọ na ịka rụọ kene abel na ike ntụ omori ọgan kekere abuja alaihi rahmatullah dai ka a zụọ ka fẹ́ẹ̀yàn wọ́n ẹ̀ tọ́nà ìyẹ́kọ́ ọ̀jẹ́ àìkọ́míkẹ́ náà ilẹ̀ ẹ̀dọ́mú ìyàwó ìwà mẹ́ dá lẹ́pẹ̀ta ọgọ́rọ̀ alkhonsa alkhonsa ọ̀nùkà ọ̀nùkà kúnyẹ̀ náà ọmọ ṣùgbọ́dá sẹ́mẹ́dà yọ ọ̀nyí ṣùgbọ́dá àgbọ̀ọ́ka àdúgbò náà mà ẹ̀nà yìí nà bí mọ́nọ́tò nínú rẹ̀ kó bẹ́ẹ̀ ká nínú rẹ̀ kó àwọn abẹ́ni kuma ɗan ma'abara da kene za a fita yawan daukan were wallahi lazim a dukkan yaran ma'aune ma maso rika a zama ga wani rere kuma a jinya nan ɗaya bukata su zauna ne to is to amen na wata amen dọkara iwade inshallah ta'ala ijene daika emerela abẹni they defend Islam in an eye one. Lọ́sẹ̀ ìtọ́pọ̀ ọ̀tọ̀ ààrẹ ajẹ́nì ọmọ yìí sí go to see. Malama, ní Nawal bint Abdullah ẹ̀mẹ́ olóṣù ọ̀pẹ́nà ìrànàmọ̀ ní káyẹ̀. Ọka kẹzálíkẹ̀ nájídò gẹ́gẹ́gẹ́gẹ́ ààbọ̀ rẹ̀yìn ilé ìnáyẹ̀ ka anya na ummu ammara ummu ammara kunya na wannan o ro ummu ammara ila an gora nusaybatu bint ka'b nusayba bint ka'b radiyallahu anha umru hina nara mawqifaha min waladiha yawma uhud oka yiri biye se aw mitin jɛ ini ekore ana to kore ko wuhu ana to le ko hota on to mu sallallahu alaihi wa sallam ko ha juriha ibnuha al-mahra inu malaika a ini re ko on re ini re ko dazu jan da tonala ini في عدده الأيسر إن قرآن إيوها الأيمن لو يوري الأيسر إيوها so إن قرآن إن أربعة أنا إيروان يكتلوا ببارنا إذا أعوض تعقوا دون أنا نتشبه دون فيقول فتا دي فيقول أمارة أمارة ذاك إنكار فجعل الدم لا يرفع دنيا دي سيدوج أي يتوقف لا يتوقف أن يكون جهد جندم الهولي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم جندم كان صلى الله عليه وسلم لك أعصب Jóhádà ọ̀rọ̀ ọ̀nà sọ bandage and dahore ọ̀sọ̀rẹ̀ ọ̀sọ̀rẹ̀ ìnáyà fa akọbala omi ọkọ mi adébù mánìkà mmanụ mmanà rẹ̀ ìdáyì lórí túnmí wọ́n máa ha ọ̀nyà mmanà rẹ̀ iná fi ẹ̀kọ́ Ini àjọ náà daa rẹ̀ àṣekí náà ni ọmọ nìjẹ́ ó sẹ́ dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ a sí náàkì wo abraham yìí mu yóò dọ́nyà dọ́nwà rẹ̀ ó sẹ́ a hún náàkì àdẹ́tà lòdùjọ́rọ̀ bẹ́ẹ̀ kẹ́ bọ́ọ̀dù kó sẹ́ ní hún ní ìhì ọmọ abinú rẹ̀ kọ́nù ka of the best one ama eyi bandage ɛwɔ so dɔma nza aka ebi wa ne dɔ sɔɔ sɔɔ sɔɔ wɔn na bibi sɔlɔ lɔha ne sallam waaki fun yanzur ilayya dan ni gbɛwɔ james zeelin ti zeeli anya mɛrɛ sɔɔ fakɔla fili ibni ha jɔn asɔfɛrɛ dɔ ka ye yanni ka in hat a y'a kwɛtɛ tori sanfɛ kwɛtɛ ya kunayi kwɛtɛ rojim fakɔtuli kɔn. وإذا نوانو من في وجاز فجعل النبي صلى الله عليه وسلم ده نبي من صلى الله عليه وسلم يقول ذاك أنك ومن يطيق ما تطيقين يا أم أمار ومن يطيق ما تطيقين يا أم أمار إلى من أنا هو من أقول أنا نكتم من أني أمار أنا هو من إلى أنا نكتم أني أمار

عندما بعث الرسول الله صلى الله عليه وسلم ولدها إنه هناك أنتم لي أو توتو إنوي وجن خباب أنا خباب خباب سو أم عمارة أو رمضان مجنة عمارة أو رنجة خباب أنتم لي توتو كونيان إلى مسيلمة الكذاب عليه لعنة الله ذلك كوني ọ̀nà kàáyìn mùsùlùmí kazab ka rúkìkú musailama ẹni mo tó mọ́lì sọ́nà ọ̀rẹ́ sọ́lẹ̀ náà nàkọ̀ ẹsẹ̀ kẹrẹ náà rẹ̀ kà níbi ọ̀rẹ́ o àbí iṣẹ́ ìtí ẹni tó mọ́lì náà rẹ̀ kì í jọ ẹ̀rọ pé àyín sùúrù méjì wẹ́dọ̀kọ̀ o àti èjì náà àpáyìn náà kàlùkẹ́ ọ̀sán dɔka ahụ a leti yɛ hɔ ina atai na kala aka aka daga fashar bin huwara ina man sharbar <laughs> ah, ma ala ya faru a tura ne ci bɛ dami biya musailama dɔta har lɔta yɛrɛ tɛ yan to mori daga dɔka ila musailama ta rasulillah dɔka min musailama ta rasulillah ila muhammad rasulillah ọkùnrin tó náà ní musa lẹ́wọ̀n náà wọ́n tó mórí èyí tó muhammad náà wọ́n tó mórí lọ́ka iná lọ́ha kọ̀dù kọ́sọ̀mà art ní sẹ́yìn ka àwọn mórí yìí ọ̀rá ẹ̀tẹ́ náà ọ̀rá àgáàlì ọmọdé kan kan kó tó yẹ ọ̀gá ọ̀nọ́rà ni láka nẹ́tù wọlé ànẹ́tù máa nyẹ́ tìrà dáwọ̀rẹ́ nyẹ́ tìrà. wa'alam anna al qawmun la ya'dilun do haka idan quran on the very church na do haka anara bini ila go na ka ene ma be be a kure ta nun tumuri ke ko nya do na re atun amici alam tara kai do ka horo wa wa ki alam tara kai fa aida madulin wera no da alanta da kesa octavo eh madul sorry now eh madul عارض لسكون كون so where ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل أبراهيم يونا so it is all man is that any in adab in poetry the in Arabic or in Kosa hai this all man is that like this anahi al-kafiya anahi jenyi agbowo jiren da person kori wele omo jona ta'ala oka wadduha أبا نمر يذكرت آ آ آ والدها والليل إذا سجى ما ودعك ربك وما قلى والآخرة غير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم ويلي دمي هو تو تو تو تو أنا القافية Islam eh, eh, is another rhyme in uh, English. They saw rhyme. The end. Don't nyonya. So, over muri usali jolo na muri okana chi to muri change style. Because only the change style. Ono ni kata hunu kwa sasa la onya do awen. Muri jo muri ka wajadaka dalan fahada wajadaka ailan fa'agna طيب فأما اليتيم فلا تكهر وذاك فلا تكهرا دوجين ليوم ليني فلا تقهر وأما سائلة فلا تنهر وأما بنيمة ربك فحدث دنا أنا سكون سكون ده لازم ليه مسلمة الكذاب عليه لعنة الله أبي سلم ترى كيف أتى so normally جمهوري أنا ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف أمور لكن مأكيل دمولك مأكول هو ايش عليه جهل كان القرآن because القرآن أمور سبحانه وتعالى كتابه وما هو بقول الشاعر أمورك القرآن أيوه اللي يرجع حياوي مسلمة الكذاب دون أنا أتو دوكا هو أنا يراك دوكا دونك بسم الله الرحمن الرحيم أنا تي يتوب الله أنا ولي شيء أنا أنا وانتم ولي دوكا الفيل وما أدراك ما الفيل الفيل ملحي وما أدراك ملحي له خرطوم طويل وذيلها كثير <laughs> زيدك أوكا أوكا الفيل أدبا ملفيل دونا هدبا دا ما أدراك ملفيل شو هي ما كاتشون دبا له خرطوم طويل أو نيوم أقول لا أقول لا أقول دي توسك dọka wọlé inú tọ̀wé onye ha adịrịkẹ onye nwere ẹkọ rẹkọdọ dọma na aka ẹkọ onye nwere kẹjẹ ka atam na sịrị enwere ina dọtụ kọbab ozi ụmụ amarụ dọka na na kere tụrụ ka aka and dọhụ ni enwere فقتله مسيلمة مسيلمة عليه لعنة الله ضرع بعض أم عني رسول كذا أهين أنا وين لكم محمد رسول الله سميته أنا هيك أبو ولا أما نوع تو يوبي أبو تعال كوكودا سبوا جابن أوان دو خباب رضي الله عنه وأرضاه بقطع أعضائه like after no so don't you man that again wa me roje awo oh, da wo che pen pen odoan odoan again again sebe da sama da wa me li yastad an dini ore donya onyo re da wo do ru ko na tete wana ona kai wa mo na dian do ajo ina no e gawe da re do sa awo me da furu do hatta mata urdusu تحت هذا العذاب inú ẹ̀nàn ọmọ nàrẹ̀ ọ wà má wọ́wú ẹ̀ sábìtún aládìní àgọ́ ẹ̀wọ̀n fi pa ọmọ yẹn pé wọ́n ti ń jẹ ẹlẹ́dìnẹ́ni ọ̀bàlágbàá kátìlòhù inú gbèsè aṣojú àná ọdún tó ọ̀nù ọba ká nà mí nà ámìnà káyàká ìsàmùjá ni ẹ̀yìn fà tó ẹ̀wọ̀n nùwà ẹni wọn ilá an ìtàsàbàtòhù ìndà ومدت أكا دي أم عمار دون أي نهنن في جهادها في سبيل الله أنا كأي جهاد نتمنى أن أكا أكا أكا جوان دور أي رضي الله عنها أكا أبونا وهذه أسماء بنت أبي بكر أكا أنياري أسماء أسماء بنت أبي بكر أسماء بنت أبي بكر asma anabi onye izi aisha wajen baka roma na yawa ta asma ta e, aisha asma a wuzakun na ke wayar da ti sauraro je inda wai zuwa ne don to mori sallallahu alaihi wasallam olùsọ náà baka ọ̀nà òdúrè ka anásán ni ọ̀nà àwọ̀rá sí gogo gogo ya because onye izi abaka and uh,

ini ukato nonye ukati imena nimezehu uhusni karubiyati ha ati oyin metere ono metere ni opipi liwaladiha ujan fa indama dakhala alayha ibnuha oni we ko nya omun ma kan asma osi bo e ya but ito po na ba pan ito pa na hapon ana ka antum la shay eh ino mono sahabi ni abubakar umar usman ali ẹ̀nẹ́rà ṣe ẹ̀tẹ́tẹ́ tí ó mọ́nà dákò ní fìtínà ìrìnrìn ní ẹ̀ndàmà dáhọ̀lá lẹ́yìn àìbùnú ha ujan mìírìtọ̀ ẹni ujan abdullahi ibn zubair so ujan because abdullahi ibn zubair anabi zubair zubair ibn al'awa ko zai yi zubair ibn al'awa ɛnɛ ɛnɛ wòye kura yɛ asɛlɛ adidi wò n'ayɛ zubair ibn awam ɔyɛ ni ɔna yɛ wɔ no ntomri certificate adi dana yɛ kɔ abɛ awɔ no sa adum yɛrɛ kɔ ne wòle gya nɔ no sa adum sɛ idum zubair tɔl atun wa abi ubaidatin wa bina awfi ashiri lahum ثم الرضا عن أبي بكر وعن أمر وأن أثمان وأن علي ذو الكرم أنا بنيم سعد سعد ابن سعد ابن أبي وقاص سعيد سعيد ابن زيد زبير زبير ابن الأوام طلحة طلحة ابن عبيد الله وأبي عبيدة أبي عبيدة عامر ابن الجراح وعبد الرحمن ابن عوف أبو بكر عمر عثمان علي أنا بنيهم رضوان الله عليهم أجمعين so, زبير ononye asma anabi udo bakari then give birth to abdullahi ibn zubair ibn Nawa, anaika oh ini abadila onemi abadila ini abdullahi ena anaika enen ini min al na fil hadith erin abdullahi ibn abbas abdullahi ibn amr ibn al abdullahi ibn ibn umar at abdullahi ibn zubair ibn n'awa. ana wɛrɛ na ɛnan tɔ abdullahi ibn zubair radiyallahu anhuma o n wuli ko ɔnya o ni tu ɔnya ni wakad hasara alhajjaj wɔnɔ hajjaj ɔra kusojan in thousands that surround maka wakad hasara alhajjaj makata hajjaj o ni hajjaj. amehụrụ anyị ohinọị okomori na awụrụ gị odida bedo bọdọ ohinọ da asụ yara ọkene tọọsọ n'ọsọ ahụ wọ́n á mọ̀ mẹ́ bí àjàjà ọ̀hún ẹ ẹ pè ó pẹ̀lọ́mà wọ́n ṣẹ́dá alẹ́ ìṣọ́ dé àjàjà ẹ̀ka bọ́nyà ni sójà ní sukata karabuma kan dọ́ka ọ̀nà mẹ́ ń má kan because ẹ̀yìn e ní Don't all that know, you know, I no know. Okay, man, what can anybody, now that is class, I won't <laughs> That was the initiative that is young again. I've got to be really careful. Okay, uh-uh. Hmm. Because umona, umona was the TV. I've got to be very okay on our home dinner. Don't go around my car. Don't to put everyone So, what we're حتى يئس عبد الله من مواصلة القتال معه عبد الله بن الزبير أنا رنجي سوجا أما أقول نسلوه الجوز لك الجوز so يئس عبد الله عبد الله أرى شيء غري أرى مسلوه من مواصلة القتال معه فأنا ظهورا إن لكو أجاز دي ولكن يمكن جعل ولم يبقى إذا أكوى سوى ẹkùn ìtẹ́wọ́rọ̀ abdullahi ibn zubair radiyallahu anhuma ẹ̀rẹ̀ àtẹ̀fìlín síwá tẹ̀fìlín ẹ̀rẹ̀ ká ọ̀nàdọ̀ká kàtọ́ ma sọ̀rẹ́ndà so iná ní wà máa náà jẹ́ arulmout ọ̀ ọ̀gá kan náà sọ̀rẹ́ndà dáwọ̀ ẹni òjì two ọkọ̀ ọ̀tọ̀ ọ̀gá fọ̀kọ́ ọ̀là ya umar lóòjọ́ yẹn dọ́kà ọ̀nyàmì

láìwòlá ìgbé tọ́mẹ́kẹ̀lẹ̀ jẹ́ bẹ́yìn ẹni fẹ́ ni wọ́n àádùkú ìlú èyí mú rẹ̀ wẹ́nu fún èyí kẹta ọmọdé anáwà dáàfin wọ́n kọ́ àmá alánáwà ìrìnàgbó yòòrùbó na aláyá mọ́ṣtàá mínà dúnìyà ka àbá náwà ìníhìn kura ana kìí sílẹ̀ abdul ibn zubair ibn awan bẹ́ẹ̀ náà kánìká ah ojitu na wannan na do na surrender insha Allah da ya kugu yana da duniya doton doton ya su man ta o ya shone mewa ya man na surrender hmm. doka samara yuki anyam sunu ko faqalat asma bint abi bakr radiyallahu anhuma hmm. doka akadim ya bunay ojin tawide ka tawide hayat a yan wahi hayat men haufin shadi su da ya gigi ya banye to pehe dok wa isa me onyan nana isa roka fali kulle ajalin kitab lai abu mola ana ba mai nan na ala chere fa iza jaa ajaluhum ago onyo rusu láyé sàrèrò na sàn áta ẹ̀rẹ́ ìlànà tìlẹ́tẹ́ ìṣẹ́kọ̀n wọ láyé sàkùdùmọ́ na ó yíre tù kòrò sú àrẹ́yẹ sú ìṣẹ́kọ̀n bẹ̀fọ́ gbọmọ nà wẹ́tù ọkà ìyá abú náyẹ máa yẹ òjì láyé abán nàbíkà ṣùgbìyànù bani umayya àsúrò ó ti fi bani umayya irẹ́sọ́nà bani umayya because umar náà ana hilafatul umawi umayya caliphate dáàkọ̀ yẹn so ka aso da yake yi doma bi ma'ana aso da yake tura ma daga almortu wurin wani minisi almortu a habbo ilayya ni ma ya shi tahona da wusu in rekonon wani wamiri wuni ẹni akọmọ ìlànà fẹsẹmi al'ibin kalama dujan daura nan jizo ẹnabi abdullahi ibn zubair ibn al'awam rasulullah wa

ọ̀rẹ́ iron heart yasulu waya julu yasulu waya julu that is ana that is na ko ko julu yasulu waya julu ha ma daba mu hmm. lam yadihi duka

أن الحجاج تتوكل منك حجاج يو إيو يوكل قد مثل به Abdullahi ibn Zubair ibn wọn tó Abdullahi ibn dọka ọnọ n'ọhụụ dọka sọgọven dọkwọrọ ọtọ ya tọ méjì ọkọlẹ gbé yẹrẹ sọ hàn ọsọ nọmẹ dọta yẹrẹ sọ gọnì dọmọ ní kàánwó tún dọwọ ojú ẹtsọ náà jẹ ẹrú náà lórí èrè ká lórí ẹsọ hàn. ìjọ yẹn mọ àná

categories e, wey na shouting ebo ide afema ideba ka ene fukonen ana awiwa la yadurruha salbuha asura da no atompo na mazo ba da zafi ya asho o yo sma ka ko le da wasu pawo ala no bene wa fulo ka na ko na wa

to malai onyene ya asma oka kai oka omori omori anka anlabo na kare omori oh! wa na token omori da token e wasma wa burika oka a a tu nawe asma min ummi in onyen onyen amẹ́ẹ̀ka ọ̀rọ̀ ayọ́rì wọ́n mọ̀rọ̀ bí ẹ̀sìn sọ́ọ̀lẹ̀ ọ̀yìn anáṣọ́fì ọ̀tún gbogbo nìyàlì fọ́ọ̀dìlà dọ́nbọ̀tọ̀ wọ̀ ọmọ anyúgbani ọ̀nà níwì ربت ابنها على الخوف من الله وحده لا سواك وين فوجان ترزق وين ولن يكله ان شفع وعلى عدم المحبة من الموت دور وين فوجان كأسوه الله وسو ده ويجيك فأنشأت أسدا قوية ونينون looking back to a lion أنايكا ونكاتا ودو أنايكا ونكاتا ودو وجبلا شامخا أتي أتابا يكون ويوتين أتابا أنا أنايكا is firm family grounded إذا أنايكا ذيني يوان يقف ضد الحجمات المعادية للإسلام أنايكا وجل نفع أنا من ورثة بعد قلت ضد الحجمات against our big uh, attack anaika ame muadia to islam anaika ame in contradiction to islam النبي عبد الله بن الزبير بن العوام رضي الله وهذه أم أوكا أصلا أنيو أن تدفع ابنها إلى الحرب da ujan dok presentan ujan dok provoke ka on ko fatrutihi so ọsọ area of life wey jẹ kẹkẹ ọmọ àná ọsẹ ọsọ pààyọkẹ dọpọ náà fakọọlẹ la adabu life nose wey dọkà ányà nìka kàṣọ ìrùrọ ọpọ náà ọsẹ wey yẹ gọdọ a kẹnkẹn ya ọgbọn àìwọnyam fakọọlẹ fi ọm lè bìnnì ha di ojú ọdọkà ányà nìka takọdam twẹhẹ lè màárọkà wọn múlẹ kọ tààyè òpónà sí wà ní fàyà tó lò rúm ìyàgò náà ìjíwò yìí ní ọba àgọ́dọ̀ àdísọ́mù inú ọ̀rọ̀ náà kọ̀ ìjíwò yìí ní jẹ́ àmsẹ̀ iná ọba àgọ́dọ̀ ọ̀rọ̀ jọ lọ́wọ́ asìmá àbíntẹ̀ bí bákà. nawal dọ́ka faliláhi dárò dárò faliláhi dárò ha ùlá àkì ní sábà lómi achievement ọ̀rọ̀ yẹn ake falilahi dar bi mana oh ewu ọ enyo na man nyuma chimeto non so odora e iskena kare da kola excellent nure de falilahi dar aka falilahi dar ewu muri aga kuma kum ana mane ana ka haula il ummahat ana enwanyi eni ahi horida ani ahi al afra dini nusaiba bitu ka ko muammar dini asma'

ومحبته أتوس إليه مريه ورجائه أتوس تريه مريه كأمره وما يبارك والغوث منه أتو أريه مريه ربين أبناءهم أني فجن على القوة ترسو كتا والشجاعة ترسو عيبي ربين أبناء أني فجن عليك ينتفعن به إذن إن أجلنا amfani ẹ̀rì ọ̀gá abúláìbùn zubairu àwọn ọmọ náà wọn wà lórí àdìsá ya kúrẹ́ pẹ̀lú yín wọn buhari rọ́jò lọ́wọ́ ni wọ́n dọ́ wọ́n ká bẹ́rẹ̀ sẹ́rẹ̀ ẹni mọ̀ ọ̀bá yà wọ́n. iná bí amọ̀lẹ̀ sọ́ọ́lù ó kì yẹ ẹ̀rọ àmọ̀lẹ̀ àǹfààní ayédàká ẹ̀mú kọ́rọ̀ ìlà ila ìkókọ́rọ̀ yẹn ẹ̀ẹ́mẹ̀ na islam díje ndẹ́ ẹ̀mú kọ́rọ̀ yọ islam wọn anke enwo oni abdullahi ibn zubair ibn nawama ati enwo nezi ummu shuhada izi khansama awiki enwo no izi ummu ammar nusaifat bint ka'b aw bi aqall ahwal oka wodo kuja na tere enwo nyene oka fi aqall ahwal anyway yukekere nukono nyume bidu'a al-ibn okuba nyamfa nene baye kitawe aduwe nezine lahunna yanyin ne idan tawafahunna Allah ijo mori yawa àwọn yóò su àwọn wí ìlú fi hadithi hadith ka adam iji adam in amalu a ara zazu sana ẹ̀yẹ́ kúchẹ́rẹ̀ ẹ̀ ọ̀ká kúsọ́nà ẹ̀yẹ́ kúchẹ́rẹ̀ ẹ̀ ọ̀ká fàwẹ̀ ẹ̀ kúnṣà jẹ́rẹ̀ ẹ̀ ìlàmí sana aka iṣẹ́ ẹ̀ta dé nawal dáka nìka àdìsọ́ wọ̀mí na iná iṣẹ́ ìtìlọ́nà dáka wọ́n láti lọ sọ́ọ́lẹ̀ yẹ́bù òláhù ojú gbòòrò aná ìkọ́ ọmọdúwà rẹ̀ iṣẹ́ ẹ̀tọ́ náka wáyé ìrànlọ́wọ́ náà iṣẹ́ ìfàfà ilmùn يرتفع إلى نوع ذات حيث المفرنين أقوى صدقة جارية صدقة نبور أقوى ولد صالح يدعو له حديثنا أنك أخرجه مسلم مسلم وأبو داود أبو داود والنسائي أتي إمام النسائي والبيهقي أتي إمام البيهقي وأحمد

anyị ah, sikọnye ọnọme agbapụrụ ka nnere ko n'ọkụ ụsọ ịdọma na ihe dere dere dere lụọ obe ananyị sị mọ ala sị wee banere ko awụrụ ka ị na-eyi agogo ihe eyi tụọ wutarbi ẹsẹ náà ní ìwúrọ wọn ní ìwọ gbọ ẹyìn kó ìhìn ní à di wọn náà fẹ àtàrúbíyà tó àwùlá islam wọ́n kọ́ ọ̀nà bíi ẹ̀fọ́ ọ̀pọ̀ ọ̀gbọ̀dọ̀ dá kí ó ká ọ̀kẹ́ náà ká oní ìpè ní òfin iṣẹ́ aláìsàálà lọ́lọ́mọ nínú ọ̀sọ̀ parí ìtura láti lè dá two rooms ọ̀wẹ̀ then ìyá tó mẹ́ta iná nà then wọ́n ní analyst àṣọ nà two rooms ọ̀rẹ́ mi madrasa to do art madrasa to do art so that and ẹsẹ̀ nínú ẹ̀wọ̀n ọ̀rọ̀ ẹ̀kẹ́ náà wà ọ̀kẹ́ náà ɛnyɛ lo ni so inan ama inan ana ke na shobe ile onye enyi fọt eight box ti ne wala wajibi wajibi ka oye fo eight box that is wa man ni apoti ke ngi ti ne wala ka yana ro aspirin anya ya anyị spirit anyị plasta anyị bandit anyị scissor anyị rezokpo enwere kaba akwụkwọ omuriọl enwere ndị skuul pere ahụ na tenti bọọlụ anya ọnụ ndị apị nọ na anyị fe n'ihe na-eyi so that anyị feme anyị emergency anyị na-awụrụ ehi ya n'ụlọ amịda so for some reason enwere anyị okene inshallah very easy to

awụkanyị a ọbat na awụkanyị zaitun tena awụkanyị ịsọ rụrụ rụrụ anaghịta ẹ̀họ́ bọ́ọ̀rẹ̀ àná ojú wà náà tó ẹ̀wọ̀n náà wọ́ra lóòrọ́ sọ nínú ẹ̀ wọ́n jẹ́ sábàtì ọ̀dá pàwùdá àwùjá náà lẹ́tẹ̀ ẹ̀ sábàtì ọ̀dá pàwùdá man mix ẹ̀họ́ tó náà ti lókọ̀ dáàrí ọ̀wá dáàrí.

mami kanyi bɛ tɛlɛ ɔ sɛs blɔk tɔ b'a jɛ ɔnɔgɔnɔ wɔ n'a jɛ awo ye a tɛ muso yi bi bi bi ala yi ka ɛlɛ nyɛ wɔn nɛ wɔma de sa laabi ni ka ka o juya lɔn nɛ ka yi fɛn fɛn nyɛ mo yi ala wa wo ro mo yi o si ɛwɔ mi kila fi o si amma e e, da na ni na abesin ne e wuru kai hapa so da na ni joga wa up to now almost almost 600 naira 500 ndị tinu hini wanda kanya wa ka oji ini si yo ya so wa wa nyo ka je ko we ka uri nyo ka na je we ka ko ba me wala en wa ro yo to mu lo ka wono

So I don't know, so this was Then don't you plaster, then you bandage. And you haul. Oh, is just like iodine. You are iodine, do carry oil. I want my can. Hold on, my can. 150 naira or 201 over here. Then it's young and you borrow. onyimboro wee anya ọrụ right now dị bọ ọrụ na arewa wọn na arewa wọn ma na nasu do mara hall change ni pesa okori de hall ọ na ata abọdọ náà ṣe danya wọn na wẹsẹ sumani just swan ke wọn do anasu wọn aṣọ ọrụ àti okoro ọgbà máa ní ukú ẹ̀ nínú màá ṣe ká kùnyẹ́sìn kọ́ just kì ṣe ọta ụgwọ wara na sọrọ wuri enyi mwana anya sịrị dos anya nda dure ma gwete enwere na amane ka ẹrẹ onugbo omi nọ ẹmẹ gbogbo omi nọ mẹ dábọ ọrọ onugbo n'ọsọ ya atụ n'iji ọ̀nà amani ma aka mi. ije na wala duma to wa re ko we no zaka zaka makika o ne ko we yo wa makika ko ya de ka ayen yo su ka wa yo ni mwali ula ma yin ton ko odo mwali ula ma o ko makiko ya eh oni nchama na ave o li yo no comment eh mi tu ko do do do na ale so dama ka abora azara wanya moment are ne why jama means kama means kama ne the next the next one is uh, hayatuha lillah fa ilmuha wa amaluha wa da'watuha ila Allah wa amruha bil ma'ruf wa nahyi anil munkar manhaj thabit تسير عليه في جميع أحواله. So, we don't have that. Then very soon, I think why can you and honey born in poor? Mm-hmm. So on and off when I told you took out Then when you do tell how, no matter how to pour Then do tell her between your cow. And your name will come ọgọ ọjị. Tọ. Ọ yóò tẹ́lẹ̀ kẹ́ wúwẹ́ náà

ehi ero dị n'uwe nọ this one week dị ma bana ọta nọ uwe nọ aba abịa ma ebe ebe bịara sọsọ bịara sọsọ amerika anyị ruo na ete kuma last year last year ere ero dị nọ kọsụ ero nye na ya ọmụrụ ya nọrọ ọma nọ

mean, Emeka Achekweto. Is it next week? Or a week after that? Why Weka Anyi will miss Kerame. In the first week of Roger. Ẹ̀rì ọ̀nà yẹn kẹ́lẹ̀ àbí al'umma. Wọ́n mọ̀ ẹ̀ máa ma bá sọ́rọ̀ nǹkan máa yẹn. Ẹ̀tọ́ mẹ́yẹn mẹ́dọ̀. Print and do to a bother so that we know because yeah, I need to down again. Omori si word of twenty eight, word of twenty nine, eh? Word of the range of twenty nine go. And again, then we never jab or the way that. Then and again, yes, inshallah, inshallah, never jab. Hmm. And never jab on any black bow go on. so means ka iron ya kacha kacha de apeta na ya urubo ogana ya ka sa ya urubo anyo saka inan ni mam eta inan they are sure at least shaban so that ya ngoni shaban ya have the kenya ramadan inshallah taala so now don't ọgụ more so agwa mi ko agora kom no ni ya hora amị. gwenan ya meta wani ya si no eh yoso bia ka yao nage we no ya continue kudratullahi taala kweva kazumi now next week abara wọ dọtọ so that next week ọ saturday kọ. Cool?

ọzọ nyere ụzụli onye stif mụ na ọdọ ụlọ akwụkwọ echi onye ka ụlọ akwụkwọ ọsịmaba na ihe ụlọ akwụkwọ tabi ni ụlọ ọdọ ọsọ ihe egeje ụlọ akwụkwọ abe wahala na ya na na ehi wọn gbogbo anakọ wọn yẹn asukatai kẹrin lè wọn yẹn lọ asukatai díẹ̀ ọsọ mu kọrọ wọn yẹn ọdọ wọn bá kẹlẹ yìí wọn gbogbo àbí ẹsẹ àmúhálà nítorí ṣe yìí wọn gbogbo lọ asukatai asukatai díẹ̀ ọsọ mọ yẹn hún ní ànkẹ ìwọ tó ń yẹ. اللهم أنت الحي أنت القيوم برحمتك نستغيث اللهم أغثنا يا مغيث اللهم إنا نتوسل إليك بأعمالنا الصالحة ونتوسل إليك بالدعاء الصالحين منا ونتوسل إليك بأسمائك الحسنى وصفاتك العلى أن, أن تقضي حاجاتنا اللهم اقضي خير حاجاتنا في أولادنا اللهم اقضي خير حاجاتنا في أولادنا اللهم أعنا على تربيتهن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 anarụ ezekọn maka ịka ojan to ewana muji ana wanyene wa anyu kata do nyamu men ojo atute wala yodo tute ama do sin ni ogan wa ni ogan no ka eh ewa ona wonyi ko kuse ke no ri ari kaka ko possible ko possible amado wis ni oganda because anyị sọ ọkọnye nọ that's what na egowa that it means ka asị a down na akụkọ ahụ ka dọla ịsọ ụda ọdọ kasị rere mi sị ekwu shọda shọka nọ ise ka ewe ihe na-eke ọnọta arịrịa mi ezi shọda akwụ isite dọwa aka anyị dị ahịa ọda ike ịkwụrụ katọla adịghị oge ide amị ọda ọzọ da tọki ọmụrụ ọrịa ọzọ

Ehe, ah, question not that. How can I question? Any more question? Wa alaikum salam. Okay, brother. Onye wala da utrese. Then I'm ah, wedding. Wedding on other, wedding Christian, all Where is the same, sir? مسألة كينا مسألة مسألة كينا وين هاي كوين هلا كينا وات مين هاي كوين ده وكم هو يعبد إنه هاي كان هو en wurin na sai hura ko rai ida da yin understanding en wurin na bana ne in da understanding na wurin iri ọba anarụnọrụ ọrụ redi kenom make karen understand ife na wuke understand ka anyị ịba tehe eweko omori ọrụ na eweko omori da tehe ọrụ ọsọ nọ is a no go area ọsọ nọ anya ụmụ ana ba anya na ekwesha nọ na zaya anya but tomorrow onye onye ọrụ da ka ọ na dodge otu ka enwere nọ tọhel ka aka wahị ka mebetron ehe ka otu n'izu ere ka n'ụzọ ume ọ da he na ọwa na ọ na ya so ọnụ ọrụ arụkaka anyị so ejiri onye otu maka ka ejiri ụwa na kaba wa dọkpọ wa je ka rane wa gba mụgụ mmụọ tinye aikọsị sa ahụ ejiri ko kọ ya be ya ejiri ara mi yau anyị mụọ ọlọ́run náà ní ìlú egburu e mzuri ya kwihemu ama otoye na ka eye nọ n'ogo ya n'ogo ya n'ihu ala ala akwụ ehe ehe

agbẹ́gbẹ́ ṣe yóò tìjà yín tìjà yín náà ké lẹ́wù lánàá yìí dé ètò gbèdà so gbèdà gbèdà ọmọ ọ̀tọ̀lá ọ̀hún ní islam kúmùrí ẹ̀ yìí àmọ́ ọ̀ọ́lá ọ̀hún ní gbèdà mọ̀káfàrọ̀ gbèdà mọ̀káfàrọ̀ ànàkà gbèdà ọ̀yìn fún fún abúrú mọ́rí nìkẹ́ gbèdà kò ṣòro pé tẹ̀ ọ̀ọ́lá ìfúnná.

what for your own Islam. And the uh, hmm, rule in the way al ihe in or inheritance there is a person only if ka ewuru will is and Allah come over in the ahụ Allah Allah also Allah

then ọlọ onye ọrụ adawo ya wufu adawo onye ba na ihe dị ndị ti ọrụ ọrụ wufu maka na so ewe onye ahụ banye nọ n'isu mori ndị ihe ji na ihe dị ugwọnọ na ọ ama ewu onye ọrụ banye osu ebe gbogbo an kama ị onye ọrụ osu na ọrụ E da da juzai da ka vado ka inyana e no me ne o like ka eila e wa e go o yana elit nu na ka do smo wa mo ne yo ka no me o me di ne o nyo me o o yana tu me ne ya o dia ko me ata me production ne me ana ke sofiya bintu huyayi ẹyọ huyayi ọyọ na n'ize jiw tí wọn nyere àwọn mẹyẹ lọ nyẹwò dọ wọn wọn bọbọ tó mẹyẹ ya awọ gbèsè kọlá ọhẹrọ wùsẹ àná wa aleykum salaam awọ ìnáwó. Okay, we're a hundred, a dollar, one more.

ama abaka ho kɔya no ɛdɛba ahwinyɛ no a ɔkɔmmuri a hɔ ɔdɛba na ade tɔ wɔwa na ada ɔkɔmmuri dị ina hɔ waayɛ ka a ɛwonya kɛnɛ ɛyɛ wɔ kɔɛ sɛ ɛdɛ nie ɛsɛ tula sɛma ne kana aanye abadaa no re awabada na awa ci bɛɛ da ne ido na mpepa ara da akyerɛtɛ

ẹ̀mú mi ní nìkan ti yan pẹpẹ sọ ẹsẹ̀ rẹ̀ sọ àti para ẹsẹ̀ rẹ̀ fana sọ ọmọ ọmọ a fana sọ bó sọ ọ lẹ́lẹ́ ní ọ̀rọ̀ náà ní ẹ̀tẹ̀tẹ̀ rẹ̀ ẹ̀hẹ́n àdẹ́kùsọ́lá yóò léwèé so that wàhálà mi fi domori ìlú takayẹ̀ wà á.

twenty thirty years ẹ kò na ọ̀nà wà náà kẹ̀kẹ́ tó ojú kòrè òfin dẹ̀ wọ́ra because progress ọmọ ń wúrọ̀ àní sọ́sà ẹ̀rọ náà ẹ̀kọ́ ọ̀nà láti kí dẹ̀yìn pẹ̀tà ọwọ́ ọ̀wọ́ àìkàwọ́ àkàwọ́ ọ̀mẹ́ka ọ̀hún náà mara rẹ̀ dàmì ní ẹ̀dẹ́ ìrìkà àbá àjẹyàn ló mú ní òwò ọ̀dọ́sù ẹ̀ka láwùrọ̀ súpà pàáyọ̀ kẹ̀ so ó di pàtàkì ìfẹ́ mi rọrùn ẹ̀ àwọ̀ àwọn ọ̀nà ọ̀rá ẹ̀nanyẹ mùsùlá anẹ́bìlá ọ̀ọ́kọ́ náà mà hẹ̀kẹ́ sọ́nà náà púpọ̀ ní ọ̀nàrúkọ ọ̀dọ́ kẹ́ni ọ̀bùsọ́ ìṣòtò ìbúrọ́ ìṣòtò níbi ọ̀ká níbi ló mẹ̀jì ní ẹ̀hún àwọ̀ ní wọn.

wani shahaya yana muri ọkọ̀ na ara ẹgbẹ́ ọ̀nà lábúrú ìtò dáìka àwọn ilé wọn rẹ̀ nára pín dọ̀rọ̀ náà kánmù ẹ̀hìn ìdọ́tò rẹ̀ dọ̀ọ̀chín ọ̀rọ̀ olùsúnmọ̀ àkànà example and it's very very is common to talk ọ̀nàìkà báyìí rẹ̀ èdè wọn lè gbé rẹ̀ mẹ́ra kúlẹ̀ ọ̀nà ọ̀rọ̀ wọn náà ọrụ okiti kene kene ije ya okende ka akọ ọhụ ụzọ ọhụ ụzọ ọmọ ọhụ ụzọ na ọrụ alakwa ha ebe abara ibu ọnụ so ẹsẹ ka na ejo mẹ na ịtụra dị problem adakwa ọhụ ụzọ anyị ezinye n'ebe ka saụsarụ akụkọ ụzọ a n'ihe ịta ee ama na ya na ị na-abụrụ ya ara dọkịta nwa ọbara ịta bụ ndị ọbara dị problem ha na-eje shia ha ya shahaya so are ni ni ama inere so why can one you report oh that can report your report kawa where clear is manaka an ka zai ka okun wuri a support were eh uh, omurin mota ire yi ma ko on wuri ai ka

and àwọn ọ̀nà àtàwọn ìsúnlẹ̀ ẹ̀kọ́ part of them ní ilẹ̀ ọ̀ṣọ́wọ́n ọ̀rọ̀ mẹ́rin ọ̀nà láìkọ́ ọ̀nà ìfọ́ ọ̀kaṣẹ́un ọ̀nà kaṣẹ́un ìṣọ́kùnrin àbádọ́ ọ̀ká ẹ̀hẹ́ àwọn dáká yìí dá kọ̀rẹ́ta dáwọn yìí wọ̀ ẹ̀rí àmì dáadáa sílẹ̀ ìlàmì dáńká ẹ̀yẹ wẹ́ẹ̀ tàbọ̀lọ̀ wọn kùnrin náà it's bad very bad tàbí títẹ̀ fún arab wọ́n èsè namuzaj wọ́n èsè model alkodwa alhassana wọ́n èsè zone wọ́n náà kókó náà fi yà zai náà náà kan náà àrí kókó kókó ní wọ́n èsè má dáwọ́ náà wọ́n go progress try ní àyìnrẹ́ àsọ́tò lánàá. Ese akọrọ ihe da asọ́tò lánàá. da isono da shokpo ejenye ebe akụrụ ihe ejinye ọrụ kesọ enyara ọsọnnọ onye nọ dọrịlọ ọsọnnọ ọrụ enyo nọ dọrọ na ahụ ama mgbanwe ọsọnnọ isi ọrụ ọrụ onye mi because ìjẹyìn.

tó jẹ́ ìrìn gírẹ́tà kí ìjẹ́ àìsù wọ̀nyẹ́ ní pẹ̀lú ti gírẹ́tà wà bẹ̀rẹ̀ dẹ́nà àwọn ọ̀rọ̀ yìí ló ka ààrẹ ẹ̀wọ̀n ní ọ̀rẹ́ ní gírẹ́tà wà bẹ̀rẹ̀ dẹ́nà àwọn ọ̀wà ọ̀tí mẹ́ka yẹn rẹ̀ wà kù ṣòro wọ́n yẹn sọ náà ẹ̀ka ẹ̀wọ̀n méjì dọ̀ndọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم